gani adams and sunday go and gani adam boy wey be say gani adam boy don finally come outside to come fire back at sunday go my people. e say sunday gboo say people wey be say e dey sunday gboo back dem dey push sunday gboo e say dem just wan make sunday gboo fall down e say becos who sunday gboo choose this time around make sunday gboo know say if e choose gani adams to go after gani adams na im be say na the wrong person na im dey go for He say sunday igboo wey e dey tok how many fulani sunday igboo don go chase comot for forest afta e tok say im don pursue di seriki comot for ibarapa He say sunday igboo dey go inside forest say e dey carry video follow body say who wan go fight war go still go inside forest dey carry video follow body again e talk many many things gun full no be small thing o This one don finally come to come scatter everywhere no be small tin o oh. as e dey talk, na so e dey throw different different word come aside from im e mouth my people. This one just carry the word just knack am for ground kpack am wey be say e wan make the word. world e e even beg people make dem help and share the video make it go meet sunday Bo and his supporters and the rest yoruba agitators make them for no say na sunday Bo now in dey talk to my people. He say sunday Bo no they fight for the oduduwa He say they fight for in pocket and this ghanaian dance boy wey they talk, im name now came my people. no be smart tin o He say sunday gboo say fight for modakeke He say sunday gboo no win for modakeke Now he say pipo then we be say they fight for modakeke They know they come outside so come they talk the way sunday gboo they talk to gani adams wey be say they e disrespect many people. say sunday gboo don't disrespect alaafin for oyo and on your ife na so akim talk to oh, my people my people no be smart, you know. hmm akim tok say this one no be only the word wey be say im go this one no be only the video wey im go do o oh him go do part one him go do part two him go do part three part four my people, no be small tin o e say na so him go dey come out as the more dem dey come outside for ghanaian dance na so him go dey come outside to control two big word my people, if i say make i dey explain all the talk wey be say akim talk my people, Hey, eh, na im be say we no go comot for here today make i just leave una make una watch wetin i make una lis ten to wetin akim talk make una watch The video make una for understand everything wey be say akim dey talk about sunday gboo wey be say sunday gboo come after im boss wey be gani adams my people. and make una let me know wetin una think for the comment section my people. wọ́n máa padà lẹ́yìn yẹn bá a ṣe sọ fún ẹ torí pé olórí burúkú àwọn tó ń sọ̀pọ̀tì ẹ tọ́hàn bẹ́ẹ̀ sòótọ́ ọ̀rọ̀ tán fẹ́ tì ẹ́ ṣubú ṣẹ́ni tó bá bẹ́ẹ̀ jagun torí pé àjàṣẹ níbi tí wọ́n kò lóde tó gbé bí gbogbo èèyàn ní mugun ni ẹni tó fẹ́ jagun tó gbé fídíò dání tó lọ bá sẹ́ríkì níbàràpá ó dẹ̀ fẹ́ jagun kó fídíò dání ìwọ tó jẹ́ pé inú gbótọ́ ti kọ́ràn kidnapper ó wá kọ́ ọmọ sẹ́yìn ògbé tọ́jú dání ògbé fídíò dání tẹ́ni tó bá fẹ́ lọ kó kidnapper nù gbó ṣé ó máa wá gbé fídíò dání ni abẹ́ni tó bẹ́ẹ̀ lọ jagun pẹ̀lú àwọn fúlàní ṣé ó máa kó fídíò dání ni ìwọ tó o mọ̀ ogun jà ọjọ́ ìgbẹ́ ó rí pé gbogbo wa ni gbogbo wa lè sùn ká kọrí síbì kan náà ibi tó o ti fẹ́ jẹ tó o ti mu lò ń wá o ò lè fìyàn kan táyé o ò lè fìyàn kan gòkè àgbà àfi tó bá máa ṣubú torí pé ọ̀rọ̀ làákàyè ò sí lẹ́nu ẹ̀ ò ń pèrè ẹ̀ lẹ́ńtátẹ́nà ṣé Ọ̀nà Kakanfò jẹ́ ẹ̀ńtátẹ́nà ni ṣé ààrẹ ọ̀nà kakanfò ṣé ẹ̀ńtátẹ́nà lọ́rẹ́ ọ̀nà kakanfò ni o ò ní làákàyè gbogbo àwọn tó ń kójọ yẹn wọ́n ti tiẹ̀ ṣubú o ó ti ṣiṣẹ́ o ogun ayé ti ń bẹ ẹ fà báyìí o ogun ọ̀run náà ti ń tẹ̀lé ẹ báyìí ìràwọ̀ ẹ ti ń wọlẹ̀ báyìí o torí pé ibi tó ṣe sí ibi ló máa ti gbà ẹ bẹ̀rẹ̀ sí ni máa ṣí ẹ fídíò yìí kiri ẹ ṣí ẹ ẹ máa ṣí ẹ kiri títí tó máa fi dókè òkun

ṣe báwọn tán kúrò láàrin wa táwọn náà ń wá orí burúkú kiri àwọn tán fi góòdì lẹ̀ tán wá pàǹdà kiri ṣe báwọn tán rójú tán wá ìrójú kiri ni ṣe báwọn náà kóra wọn kiri tíró àwọn òpòlú àwọn dé sínà àwọn sínà akí pẹ̀lú àwọn òpòlú wọn tọ́jú ẹ̀ padà wá ń kó sí wọ́n lábẹ́ tán wá ń tì ẹ́ tíwọ́ náà wá ń tira ẹ̀ ẹ fẹ́ bá moving train òun lè fẹ́ bá ṣe òun lè fẹ́ bá dòwò pọ̀ ẹ lè jẹ́ o àwọn ò sí náà tẹ́ ẹ máa fi gòkè o ọ̀gá wọn ò sí ní náà tẹ́ ẹ máa fi gòkè o orí burúkú ti bá ẹ o ó ti ṣiṣẹ́ o ó ti ṣijẹ́ ó ti ṣi mo ti ṣilẹ̀ tẹ̀ ìwọ Sunday Igboho a máa jẹ́ kó mọ̀ gbogbo kèrègèrè tó ṣe yẹn iṣẹ́ ti já kò sọ́bọ̀ ń dọ̀rẹ̀ mọ́ ọba ọ̀dọ̀rẹ̀ ti wà ní Lagos Island wọ́n ti ń lo kóòtù wọ́n ti ń lo jàkáàdì wọ́n ti ń lo síkwẹ́ǹsì ìwọ tó lọ́pọlọ tó ní làákàyè ó wá fẹ́ bìyàn ta yín ọ̀gá tàwa ló wá fi ń ta yín ààrẹ ọ̀nà kakanfò ló fi ń ta yín àwọn kan wá ń tì ẹ́ àwọn ará òkè òkun gbogbo wọn èèlì ẹ wọ́n ti padà lẹ́yìn ẹ o ó ti ṣìwàwù ìdímèrè ẹ ti gungi aládé báyìí o ìwọ múra sí very soon episode one lélẹ́yìí láìpẹ́ láì jìnà ìkejì ń bọ̀ ìkẹta ń bọ̀ ìkẹrin ń bọ̀ a máa máa ṣe fún ẹ láwẹ́láwẹ́ ni a máa máa ṣe fún ẹ láwẹ́láwẹ́ because ẹni tó bá ti ẹni tó bá ti lè rúdù sá rẹ o ti rúdù sá láàfin Ọ̀yọ́ ṣé wọ́n tó tiẹ̀ ti bú Ọọ̀ni of Ifẹ̀ ṣé wọ́n tó bú bàbá Adébóyè ṣé wọ́n tó bú gbogbo lọ́balọ́ba ilẹ̀ Yorùbá tó náà gbowó tó lórí wọn ò pé ó rí pé ò ní là.